ọba tí ó ṣe nílọ́rùn fún wa láti pàdé láti lè máa bá kíkà tíra al-Aqidatul Wasitiyya li Shaykh al-Islam Taymiyyah rahimahullah tí a ń bá kíkà rẹ̀ lọ níbi tí a kàkányìn ní ìjẹjọ òun náà ni àlàyé nípa kádàrá tí a ń pè ní àkọsílẹ̀ tàbí pẹ̀lú àkọọ́lẹ̀ bákan náà a máa ń pè ní àyànmọ́ tó lọ bá yànmáyàn tó kọ fún ẹnìkọ̀ọ̀kan àti wá ṣàlàyé bí kádàrá yìí ṣe máa ń rí àti bó ṣe bí mùsùlùmí ṣe gbọ́ ní ìgbàgbọ́ sí sàmọ́bí tí a kà lónìí òun náà ni sheikh islam Taymiyya rahimahullah tí wọ́n ti ń ṣàlàyé nípa ọ̀rọ̀ kádàrá yìí tí wọ́n ń sọ bí وتشي جاكا ونني تقدير الأشياء قبل وجودها وهذا التقدير التابع لعلمه سبحانه يقول في مواضع في مواضع جملة وتفصيلا فقد كتب في اللوء المحفوظ ما شاء وإذا خلق جسد الجنين قبل نفخ الروح فيه بعث إليه ملكا فيؤمر بأربع كلمات فيقال له اكتب رزقه وأجله وعمله وشقي أو أم سعيد ونعوذ ذلك وهذا التقدير قد ينكره غلاة قدرية قديما ومنكروه اليوم قليل شيخ الإسلام تيمية ìgbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àlàyé nípa kádàrá wọ́n ní taqdirul ashiya'a qabla wujudiha a ṣàlàyé níjẹjọ́ wípé mùsùlùmí ó gbọ́dọ̀ wà nínú ìgbàgbọ́ wa ìpinnu ọba subhanahu wa ta'ala ó ti kádàrà gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ní ilé ayé ni àbí sí ẹnì kọ̀ọ̀kan wa tí a ń gbé ilé ayé olúwọba ti kádàrà kí kádàrà yìí olúwọba ti kọ́kọ́ mà bákan náà ó sì kọ́ kalẹ̀ síbi tá ń pè ní lawhil mahfud sùnà ni tí yẹn bá pe kádàrà ní àkọọ́lẹ̀ kò sí nǹkan tí ó burú ń bẹ ẹni pé nǹkan tó lọ bá ti kọ́lẹ̀ fún oníkálukú sòun náà là ń pè ní kádàrá bákan náà wọ́n á ṣàlàyé pé kíkọ́ tó lọ bá kọ kíní ìkalẹ̀ ó ti kọ́ kalẹ̀ lẹ́yìn ìgbà tí ó ti mà á ṣùgbọ́n kan náà yóò sọ wájú pé kí nǹkan náà kó ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà náà tí olúwọ́ bá bá fẹ́ kí nǹkan náà kó ṣẹlẹ̀ níbi tí a ká lónìí òun náà ni bólúwọ́ bá ṣe kádàrá gbogbo nǹkan qabla wujudiha síwájú kí nǹkan náà kò tó máa bẹ a ní ìjẹjọ wípé النبي صلى الله عليه وسلم قل إن الله قد كتب المقادر الخلائق قبل أن يخلق السماوات والأرض بخمسين ألف سنة ó ní olúwa bá ti kọ ogun nǹkan tí ó ṣẹlẹ̀ sí gbogbo ẹnì kọ̀ọ̀kan wa síwájú kí ó tó dá sánmà àti lẹ́lẹ̀ láì nǹkan bí àádọ́ta ọdún ẹgbẹ̀rún lọ́nà àádọ́ta ọdún ẹni pé fifty years ọlọ́run ti kọ ogun nǹkan tí ó ṣẹlẹ̀ sí gbogbo ọmọ ẹ̀dá kọ̀ọ̀kan àbọ́mọ ènìyàn kọ̀ọ̀kan tó bá dá sí ilé ayé náà lè fi gbọ́dọ̀ jókòó sínú ẹ̀mí wa ìpẹ̀rù ọba subhanahu wa ta'ala ó ti kọ gbogbo nǹkan kalẹ̀ fún ọmọ ẹ̀dá mẹ́nìyàn kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ tí àwọn ní pẹ̀lú ọba ìkọmọsí ní àbí eléyìí iṣẹ́ ọwọ́ ọmọ ẹ̀dá èèyàn o ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ó ti kọ kalẹ̀ ni kódà ká rí pé iṣẹ́ ọmọ ẹ̀dá ènìyàn náà ni a gbọ́dọ̀ mọ̀ pé olúwọba subhanahu wa ta'ala tí ò bá kọ́ tí ò تقدير الأشياء قبل وجودها وهذا التقدير التابع لعلمه wọ́n ní kíkọ́ tó lọ́wọ́ bá ta ní púpọ̀ kádàrà gbogbo nǹkan yìí nǹkan yẹn ń tẹ̀lé ìmọ̀ ọlọ́run ọba ni ẹni pé ta bá rí tó bá jẹ́ kádàrà ọlọ́run káyà mọ̀ pé ìmọ̀ ọlọ́run ọba ti kọ́kọ́ ṣáwájú kìí ṣe pé ńgbà tí nǹkan náà ń ṣẹlẹ̀ lólu ọba tẹ̀sẹ̀ wá mà àbí ńgbà tó bá ṣẹlẹ̀ tán lólu ọba yẹ̀ṣẹ̀ wá mà eléyìí kìí ṣe tọ́lọ́run ọba kí nǹkan náà kó tó ṣẹlẹ̀ àkọ́kọ́ tó ló bá kọ́ ṣe lérò rẹ̀ ni pé olúwa ti mọ̀ pé nǹkan yìí yóò ṣẹlẹ̀ yakunu fi mawadi'a jumlatan wa tafsila olúwa bá ti kọ nǹkan náà ní odidi jumla yẹn ni pé in olúwa bá ó kọ́ láyé kó fi sáyè kan ibi kọmọ wà níbí ìpínkà tí ó ṣẹlẹ̀ lódidi ni subakana tafsilan bí nǹkan yóò sì wá máa wá ṣẹlẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́ẹ̀kọ̀ọ̀kan olùwọba tó máa faqad kataba fil lawhil mahfuz ma sha olùwọba subhanahu wa ta'ala ó ti kọ kalẹ̀ sínú lawhil mahfuz òun náà níbi tó lúwọ́ bá kọ gbogbo kádàrà gbogbo ọmọ ẹ̀dá gbogbo tí ń jẹ́ ẹ̀dá sí gbogbo nǹkan tí ń jẹ́ ẹ̀dá ọlọ́wọ́n ọba bí tó lúwọ́ bá kọ Ọlọ́run ti kọ kalẹ̀ síbẹ̀ máṣáà nǹkan tó wù ó ti kọ́kọ́ kọ kalẹ̀ síbẹ̀ pé n tí ó ṣẹlẹ̀ lérí ẹ̀dá mi ti ń bá dá ọ̀kọ̀ọ̀kan olúwọba ti kọ kalẹ̀ wa idha khalaqa jazadal janin nígbà tó olúwọba bá wá dá ẹ̀mí tó dá sí inú ọmọ tí ń bẹ nínú oyún qabla nafkhir ruhi síwájú kó tó fẹ́ ẹ̀mí sí lára ba'atha ilayhi malakan olúwọ́ran màláíkà sí yẹn ni kígbà tán bá fẹ́ fẹ́mí sí lá pẹ̀lú ẹ̀mí tán fẹ́ sí lá hun náà ni màláíkà ó sì wá nǹkan tí wọ́n kọ mẹ́mí yẹn fayúmọ̀rù bí arba'i kelmatin wọ́n wá ní kí bí ó ṣe ma bí ó ṣe pọ̀ tó yóò máa fún yàn jẹ ní àwọn èèyàn máa fún jẹ ní gbogbo ọlọ́wọ́ bọ́ kọ kalẹ̀ bí ó ṣe rí bí ó ṣe ma rèé bí ó ṣe rí bí ó ṣe pọ̀ tó ní olúwọ́bó ti kọ kalẹ̀ níbí náà ni èèyàn gbọ́dọ̀ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wíwá jíjẹ múmu èèyàn gbọ́dọ̀ wá ní ọ̀nà tó jẹ́ ọ̀nà àláàlì torí pé kí ni tí a bá lò lé wa lọ́nà haram ntọ́lọ́run léyìn orí tó ti kọkalẹ̀ ò lè rí jù bẹ́ẹ̀ lọ ìyọ́kàn tó wá tún jí àkún ni bẹ́ẹ̀nà sì ní kíyàn ọmọ wárísì kí lọ́nà èyàn ò lè rí èyàn ní sáìrí nǹkan tọ́lọ́run léyìn orí yẹn náà lèyìn orí bí ó ṣe mọ náà ní ọmọ ó wípé àṣekí àrísì kíkọ́ pọ̀ òun ni ìfẹ́ ọlọ́run ọba rárá ọ̀gbọ̀nà sínú lórí mùsùlùmí àrísì kípọ̀ kò túnmọ̀ polú ọba fẹ́ràn yàn so bákanáà àrísì kíkéré kò túnmọ̀ sí pé olú ọba kò fẹ́ràn yàn olú ọba subhanahu wa ọkàn kan tó bá wù nípa ọ̀rọ̀ ayé mọ́ oníkálukú ó bá wù bákanáà wà àjálà ntí ẹ̀kín tó kò níbi arziki ntí ẹwà lè fi mọ̀ pé á ah, olùwọba fẹ́ràn lágbájá yìí oníkúlùwọbó fún ní arziki so bákanáà kó tó wá ṣe ní ẹni tó gbọ́ ẹ̀sìn yìí náà ni anabi sallallahu alaihi wasallam ní pé inna Allaha yuhibbul abda al-ghaniyya at tó jẹ́ pé ọlọ́run ṣe lá ó zárísìkì fún yẹn ni pé ó lówó lẹ́yìn ìgbà tó lówó tán al-taqiyya ó tó wá jẹ́ tó bẹ̀rù ọlọ́run ọba so bákanáà al-khafiyya ó tó wá jẹ́ tí ma ń fira rẹ̀ pamọ́ tí èsì kárí mi irú ẹni tí yẹn bá rí báyìí tó bá lówó lọ́wọ́ tó sì ń sẹ́sìn ọlọ́run ọba irú ẹni olúwọba ọ̀fẹ́ràn rẹ̀ so bákaná àìní kò túmọ̀ sí pé olúwọba fẹ́ràn yàn in tẹ́ fi mọ̀ pé olúwọba fẹ́ràn yàn àbí tẹ́ni olúwọ fi mọ̀ pọ́lọ́wọ́ bá fẹ́ràn pẹ̀lú àìní ìhun òun ni pé tí bá ń fi àìní rẹ̀ tí bá fi ń tẹ̀lé àṣẹ ọlọ́wọ́ba tí ń fi àìní rẹ̀ tí fi ń ah, fẹ́ràn rẹ̀ sòun náà ni pé torí kúrò ọba subhanahu wa ta'ala olóhun ti kọ àrísìkí yìí bí ó ṣe ma bí ó ṣe pọ̀ tó òun ti kọ kalẹ̀ bákanáà wa ajalihi àsìkò tó yíò lò láyé níjọ́ tí yẹn bá ti di ọmọ oṣù mẹ́rin nínú oyún tí wọ́n bá wá fẹ́ ẹ̀mí sí oyún lára àwọn nǹkan tí ó bá oyún dé papọ̀ nù ajalihi wọ́n kọ àsìkò tó yíò lò ọmọ yìí tí wọ́n bá ti bí kalẹ̀ náà ni ó padà ọmọ yìí tó má ti di ọmọdún kan òun ní ó padà ọdún ọmọdún méjì ní ó ọdún mẹ́ta náà ní ó yóò di 30 ni yóò di 10 ni yóò di 20 ni yóò di 40 ni gbogbo ẹ̀wọ́n ti kọkalẹ̀ nígbàtí ọmọ ìyẹn bá ti ń lọ sí tó ti wà nínú yóò ti fẹ́rẹ̀ lè fẹ̀mí sí la ni wọ́n ti kó àwọn nǹkan yìí tẹ̀lé ni mùsùlùmí ó gbọ́dọ̀ jẹ́ ni tí ẹ̀mí rẹ̀ yóò dúró wípé àsìkò tó lọ́n bá lóhun ó kúrò láyé ẹnìkankan ò lè dí ikù ẹnìkankan ò sì lè fi kún kólé lèkùnlé ummatin ajalun ìdájá ajaluha la yastaqdimuna sa'atan wa la yastakhirun olúwa ní gbogbo ẹnìkọ̀ọ̀kan náà ló ti ní àsìkò tiẹ̀ tó bá ìsìdí àsìkò tó fẹ́ lò yìí kò lè lé ìṣẹ́jú kan kò sì lè dí torí pé tọ́lọ́wọ́n bá ti gazette kalẹ̀ ní ó ti kọ́ kalẹ̀ pé bí ó ṣe mọ lélẹ̀ yìí bí gbogbo ayé ìbá ṣe làkàríjá jù bẹ́ẹ̀ lọ tí wọ́n pariwo kùrù sí jù bẹ́ẹ̀ lọ ìjọ tọ́lọ́run lẹ́yìn olóò nẹ́lẹ̀ olóò gbogbo ayé ọba àpójọ tó jùkọ́ ojú kankan wá ní ẹparí ọpọlọ ń jẹ́mi olè ogun ẹ̀mí kankan olè gùn tọ́lọ́mbá ní ogun tọ́lọ́mbá ní ó dé náà ni ó dé bẹ́ẹ̀ náà sì ní gbogbo ayé bá ní ẹparí kò sí tẹ́lé ṣe yóò lo àsìkò tí olùwọ́bá kọ fún náà ni sórí ilé yọpọ̀lọ̀ jùkú ní ẹ̀mí mùsùlùmí náà ni mùsùlùmí ò fi ní máa rí kéyìn òkú kó tó máa ní ẹ̀dàkù kílọ́fà àbí ìjà tó bẹ́nìkan jà ń jò ní ní ayé ìmọ̀ wá lé o irú ẹni tí bá ń sọrú ilé yìí nǹkan dàmú rẹ̀ ìmánì rẹ̀ nǹkan

pé akílódé ah, ọmọ tó ẹsẹ̀ parí yunifásitì tó ẹsẹ̀ fẹ́ yàwó ó sì pa mọ́yàwó rẹ̀ lójú mọ́kọ́ rẹ̀ lójú máa ọmọ rẹ̀ lójú abà áá ah, ah. so kí ló fà ní pé kò sí ti ń jẹ́ àgbọ́yé ẹ̀sìn níbẹ̀ àti kó òun pé òun tara òun tara so sọ́ọ̀mọ̀ pọ̀ lọ́wọ́ bá ti lóhun ti kọkàlẹ̀ imani wa ikú àsìkò tọ́lọ́wọ́ bá kọ fún wa náà ló kálukú ọ̀lọ́ àsìkò tó lọ́n kọ̀kó lé lé ìṣẹ́jú kan òsìlè dí náà ni Ànábì sallallahu alaihi wasallam fi kọ́ alẹ́kọ̀ àbí Ọlọ́hun bá gán sọ wọ́n ni walladhina idha asabatuhum musibatun qalu inna lillahi wa inna ilayhi raji'un nílá nẹ́bí sọ̀lọ́ sọ́lọ́ ní pé tí ẹnìkan bá kú tó bá fọwọ́ kàn wá lẹ́mí kàtà kan sọ́rọ̀ ní pé inna lillahi ma akhadha wala ma a'ata wala ma akhadha òun ló ní tó fún so náà ni anábì wá ní pé tábà ti wá rí tí kíní ẹbá jẹ́ kí wọ́n wá sọ pé Allahumma ajirni fi musibati wakhluf li khayran minha ipẹ́ ọlọ́run mùsíbà tó bá mi yìí ẹni pé ẹni tó kú fún mi yìí tó sì ta mí lára tó ju mi lára yìí bá mi san mí lẹ́san rí pẹ̀lú mùsíbà tó ṣẹlẹ̀ sí mi yìí bákan náà wá fi mí tó lóore rọ́pò fún mi wa wà iṣẹ́ téèyàn ó ṣe Olúwa bá ti kọ kalẹ̀ pé tó ń tó kálukú ṣe tó fi jẹun lélẹ̀ yìí àìmọye lómi olè ti kọ iṣẹ́ mi gbáà fún bí ọdún mẹ́fà ọdún méje jù bẹ́ẹ̀ lọ gbà tó bá sì yá kọ́lọ̀ ah òun òun kàn ríṣẹ́ kékeré kan di ìṣẹ́lá ńlá mọ́ lọ́wọ́ yóò so àìmọye rẹ̀ bẹ́ẹ̀ kọ́lá àwọn tí yẹn náà ní lọ́rẹ̀ bẹ̀rẹ̀ kẹta tí wọ́n pé ah, ah Allahu Akbar tó kí ń gbà tí yẹn bá rí ah, ọ̀rọ̀ lọ́wọ́ bá yìí ni tó kí ó ti kọ́ iṣẹ́ kan kó lè fi bí ọdún mẹ́wàá so tó sì ya ìṣòro ayíkó mẹ́kọ́ra rí iṣẹ́ kékeré kan ah, pé ah ilé iná àbí rama torí yóò bá máa ń tẹ̀rí ara wọn jẹ́ wọn nìyàn lè bá wo iṣẹ́ tọmọ yóò ṣe iṣẹ́ òní kọ́kọ́ so iṣẹ́ àìmọye tẹ́lẹ̀ iṣẹ́ òní ọkọ́ tó pé yóò sì kọ́ tó pé nǹkan mí ní mọ́ sí tó so náà ni tí ọkàn ni kí yàn bẹ ọlọ́run ni anẹ́sọ̀ sọ́làm ní gbogbo tí yàn bá bẹ ṣe kí yàn bẹ ọlọ́run kó gáìdì yàn kó fi ẹsẹ̀ lé ẹsẹ̀ yàn lé ìtó jẹ́ ìtí ó dáa fún yàn tí ó bá ní dá ọlọ́run ọba ayé ọkú mẹ́ tí ó sì gbé ọ sí ibòmí so ọlọ́run bá ti kọ́ kalẹ̀ wa shaqiyyun aw am sa'id bákanáà ń jọ tí olúwa bá fi tó bá bẹ́ fi ẹ̀mí sí síyàn lára olúwa bó kọ fún pé olórílẹ̀ yọ jẹ́ ni àbúlórí ibú so ọmọ ìrámẹ́niyàn ní ọwọ́ amúkanná méjèèjì ní ó ṣe fúnra rẹ̀ ṣẹ́rí mẹ́ẹ̀ tata kàyí ìpínyàn káàkà kìí sí wọlú sí o lè fúnra rẹ̀ lẹ́mí tipá pípẹ́ ẹ̀mí pé àìrọ́ ìfẹ́ gbáyé tipá ni ṣùgbákaná ìrìnsìlẹ̀ tó kí mo fẹ́ jáde láyé tipa ṣùgbákaná àrísìkí ò lè ní ọ̀pọ̀ ní tipa ṣùgbẹ́ náà ni iṣẹ́ tí yóò ṣe o ò lè sọ pé iṣẹ́ tí ń sin tipa rẹ̀ tó bá gbọ́ ọlọ́run bá ní ó ti ọ̀sí olúfẹ́ mọ́ sí ká yóò sún tí ọ sí mi sùkí ó sàmà bí ọlọ́run bá ó gáìdì kọ́lọ́wọ́n bá kún ṣàṣínú fún wa sheikh islam wá ní wà náhíwá dhalik àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kí ni àwọn nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ta ní kọ́lọ́wọ́n bá tó kọ ó bí pé nínú àwọn nǹkan míì tí olúwa bá tó kọ ó ní pé nínú àwọn tábà ń pọ maratibul qadar ní pé àwọn stages kádàrá inú àwọn kádàrá kan bẹ̀ tó ń pè ní taqdiru am taqdiru am òun ni kádàrá tó ṣe pé general one ni general one yẹni pé gbogbo gbogbo ìṣẹ̀mí ọmọ ẹ̀dá gbogbo tí ó ṣẹlẹ̀ sí gbogbo ọmọ ẹ̀dá mẹ́niyàn olóòbá ti kọ́ kalẹ̀ gbogbo tí ń jẹ́ dá ọlọ́run ọba takdiru amu wa huwa ilmu Allahi bima kana wa ma yakun òun ni pé ìmọ̀ ọlọ́run ọba tó ti mọ̀ lára nǹkan tí ó ṣẹlẹ̀ àti tí ò ní ṣẹlẹ̀ kìí ṣe pín sáwọn ọmọ ẹ̀dá mẹ́niyàn lásán kọ́dà sí àwọn ẹ̀dá rẹ̀ òkè ní ẹni pé òkè yìí tó bá dìgbà báyìí wọ́n fọ́ so tó bá sì dàsìkò náà wọ́n fọ́ ṣe pá àwọn kankan mẹ́tọ́ ìpínlẹ̀ bá wo òkè mí ìtàbá sọ fẹ́lú mí ní òkè yìí láíláí ní ọmọ wà lójú ayé ẹlòmínà ló sì rí pé ah, wọ́n sì padà fọ́ òkè kan ní Ìbàdàn tí a express ńgbà kan àti a bá ń gbọ́nà kan gbogbo ẹ ti di ilẹ̀ ní ìsìn wọ́n ti fi fọ́ wọ́n ti fi fọ́ dànù wọ́n so gbogbo àwọn èèyàn náà bí kádàrà Ọlọ́run bá ṣe wà lérí wọn bẹ́ẹ̀ ni èmi ni gini kádàrà Ọlọ́run bá ń bẹ lórí ẹ̀ so kọ́dà Ọlọ́run bá sọ pé wa ma tasqutu min waraqatin illa ya'lamuha kọ́dà tí igi ewé ewé lásán tí ó bá bọ́lẹ̀ lára igi báyìí èmi Ọlọ́run bá mà ìmọ̀ sí kí àbí kí olúwọ́bọ́ mọ̀ pé kì ní ewé yìí mọ̀ fẹ́ jábọ̀ so bí ní ọmọ ènìyàn gbọ́dọ̀ farabalẹ̀ kọmọ ènìyàn farabalẹ̀ ike ẹ ah ìjọ lọ́n sí mọ̀ sí kìní báyìí ìsújú ọlọ́n sí tó kìní alọ́lọ́ ní tẹ́wé bá fẹ́ bọ́ eyú èyàn ò lè já dábọ́ àfi kó wọn gbọ́n kátó wá ní ọmọ ẹ̀dá mẹ́nìyàn táwa ní alámọ̀rí kan ní ìṣẹ̀lẹ̀ sí wa ìṣẹ́sí kan ní ìṣẹ̀lẹ̀ sí wa so kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ so kádàrá am tó fi bá tó fi dérí àwọn ẹranko àwọn dábà àwọn nǹkan tí ń fàyàwọ́ ìtí ó fàyàwọ́ gbogbo ẹ̀yányá olúwọba mọ nǹkan tí ó ṣẹlẹ̀ sí wọn olúwọba sì kọkalẹ̀ pé lè yọ wáyé ilé yóò ní wáyé ilé yóò ṣẹlẹ̀ ilé yóò ní ṣẹlẹ̀ gbogbo ẹ ti wà nínú lawhul mahfuz náà ni Ànábì sallallahu ní pé awwalu ma khalaqa Allahu al-qalam bá kọ́ dá òun náà ni qalam ìgbà tó wá dá kálàmù tán wá ní oktob kálàmù wá kọ fàjára bí máa wá ká inú lẹ́yà olùkìyà gbogbo tí ó ṣẹlẹ̀ títí tá yóò fi parẹ́ olú ọba kọkalẹ̀ ilé iná ń pè ní takadirun am general yani general destiny yani kí gbogbo tí ń jẹ́ kádàrá tí ó ṣẹlẹ̀ sí gbogbo nǹkan tí ń bẹ láyé olú ọba ṣe kọkalẹ̀ olúwọba mà nítorí ṣe pẹ̀lú pé ìyà ti ìgbà tó lúwọba wọn tí nǹkan yẹn ó lò láyé àwọn mùsíbà tí ó bá nǹkan wọn àwọn àyè tí nǹkan yẹn ó dúró sí ìgbà tí ó padà kú mẹ́ náà ni olúwọba fi ní ma asaba min musibatin fil ardi ẹni pé mùsíbà kan ní ṣẹlẹ̀ lórílẹ̀ ayé nǹkan kan ò lè ṣẹlẹ̀ lórílẹ̀ ayé yìí nínú gbogbo tí mẹ́lọ lé ayé kankan lè ṣẹlẹ̀ sí nǹkankan wala fi anfusikum àbí kó ṣẹlẹ̀ sẹ́yìn èèyàn gan kankan lè ṣẹlẹ̀ illa fi kitabin àfi kó ti wà nínú àkọọ́lẹ̀ min qabli an nabra'aha síwájú kí nǹkan yóò tó máa ṣẹlẹ̀ inna dhalika ala Allahi yasir olùwà ní eléyìí ó rọrùn fún mi ọlọ́run tí ń jẹ́ ètò kádàrá ẹlẹ́ẹ̀kejì òun náà ni àtàkàdírù ìmúrí tàkàdírù alẹ́ìmúrí òun náà ni kádàrá tó wọ́n bá ti kọkalẹ̀ nípa ìṣẹ̀mí ọmọ ẹ̀dámẹ́niyàn ìṣẹ̀mí èèyàn kọ̀kan tọ́mí èèyàn ó ṣe òun náà ni ó ní ṣe pẹ̀lú àwọn nǹkan tí ó ṣẹlẹ̀ fún nǹkan yẹn tí wọ́n kọ ohun wọ́n ti kọ́kọ́ kọ kalẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ sínú lawhil mo dákọ táwọn ṣe pé mọ́tò kan ní sí pé general one wọn lásọ aláyé rẹ̀ tán kí gbogbo tí ó ṣẹlẹ̀ láyé solúwọ́ wà ní tọ́mì so òun náà ń pè ní taqdiru al-umri bíbẹ́ ni yóò ṣe lùsẹ̀mí rẹ̀ ní bí ó ṣe lárúsì kíni bí yóò ṣe gbáyé ma rẹ̀ so bákanáà iṣẹ́ tí ó ṣe lè yìí so ẹlẹ́kẹta ọ̀nà ni àtàkùdírù àsánáwí ọ̀nà ni kádàrá nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin ọdún kọ̀ọ̀kan láàrin ọdún kọ̀ọ̀kan nǹkan tí ó ṣẹlẹ̀ wa huwa taqdir yakunu fi laylatil ni tí ma ń ṣẹlẹ̀ ní òrùlé látàkùdírù nìyẹn ma ń ṣẹlẹ̀ náà ni ọdún sọ pé ní òru Laylatul Qadri òru tó lọ bá máa ń ka kádàrá ni ẹ́rí pé wọ́n sọ pé inú ayà Qur'an lọ ní inna anzalnahu fi laylatin mubarakatin inna kunna mundirin fiha yufraqu kullu amrin hakim olúwa ní àwọn ọlọ́wọ́ bá lásọ Qur'an yìí kalẹ̀ fi laylatin ní òru tó jẹ́ pé òru àlùbáríkà òru albarika inna kunna munzirin àwọn ọlọ́wọ́ ọba à ń ṣe kìlọ̀ fún àwọn ènìyàn ọ wá ní ẹ̀sùn mẹ́kú sọ fún inna kunna munzirin àwọn aláfi alkùnránì ṣe ìkìlọ̀ ọ wá sọ pé ọlọ́wọ́ tó wá fi yufraqu kullu amrin hakim ní orújọ́ yìí náà là máa ń ṣètò ọ̀rọ̀ kọ̀ọ̀kan ẹni pé àwọn kádàrún kálukú àwọn kádàrá kọ̀ọ̀kankan a mọ́ ń ṣètò rẹ̀ lóru jọ yẹn ẹni pé nǹkan tó ti wà nínú general one general kádàrá tàlákọ̀ọ́kọ́ number one then ẹlẹ́ẹ̀kejì yóò tún bá èèyàn wá láti inú oyún nínú ìpín ọlọ́wọ́n bá tún wá ní pé lọ́dọọdún ìtumá tó ń ṣe ìpín kan yí tó bá èèyàn wá láti inú ọdún wọ́n tó wá tó tó kọ ní ìjọ Lailatul Qadri yẹni pé nínú Ramadan Lailatul Qadri kọ̀wá sẹ́nìkan tó lè mọ̀gbà tí ó jẹ́ agbọ̀dọ̀ gbàgbọ́ yìí yíò náà ẹnìkan ò lè mọ̀gbà tí ó jẹ́ àmá Ànábì sallallahu alaihi wasallam ọkàn ṣàlàyé fún wa ipé Lailatul Qadri inú mẹ́wàá gbẹ̀yìn náà ni máa wà kọ́dà Ànábì tó wá sọ pé ẹ máa wá sí àwọn tó bá ń jẹ́ odd number níbẹ̀ ẹni 23 ẹwà orí 25 ẹwà orí 27 ẹwà orí 29 ẹwà so àwọn ọjọ́ yìí Lailatul Qadr lè bọ́ síbẹ̀ níjọ́ yẹn wá ní ara pàtàkì olú yẹn ni pé olúwa máa ń tún àwọn kádàrá kan tí ó tún bọ́jẹ́ tẹ̀ ní ọjọ́ òun bí an yuktaba fiha ma yahduth ila mithliha min al-aam al-qadim nǹkan tí ó ṣẹlẹ̀ látọdún yìí sí ọdún tí ń bọ̀ ìjọ yẹn ni wọ́n tún kọ kalẹ̀ wípé ẹni yìí tọ́ láti bàtí ń wá nǹkan báyìí o ọdún yìí ni kíní yẹn ó ṣẹlẹ̀ ẹ̀kọ́ fún ẹni yìí ó ti ní nǹkan báyìí lọ́wọ́ báyìí ẹgbàá padà lọ́wọ́ rẹ̀ so ọdún òrùlẹ́lẹ́tọ̀ kọ́ lè ní gbogbo àwọn nǹkan yẹn náà ni ó ṣẹlẹ̀ tẹ̀kìdírù sanatin kamila òun náà ni ó jẹ́ kádàrà odidi ọdún kan tí ó pé pérépéré bí àyùn kọ́dìrọ̀ lọ́wọ́ tẹ̀kìdírù sanawiyan fi hàdí layla lóru yẹn lówó kádàrà tí ó ṣẹlẹ̀ láàrin ọdún kan ipe nǹkan yìí o yóò ṣẹlẹ̀ nínú ọdún yìí nǹkan yìí kò ní ṣẹlẹ̀ so tá a bá ń sọ pé títí wọ́n mú rí tẹ̀kátà sọ ti nọmba 2 ṣe pé nọmba 1 ni general 1 nọmba 2 ni títí tó ní ṣe pẹ̀lú ẹnìkọ̀ọ̀kan so tẹ̀kídẹ́rù ìmúrí òun ní ṣe pẹ̀lú èèyàn ni wípé ẹnìkọ̀ọ̀kan ẹnìkọ̀ọ̀kan tí ó ṣẹlẹ̀ sí nínú yín rẹ̀ àmọ́ tí ó bá wá ń máa ń ni ó mọ̀ yíó jáde fún yẹn lọ́dún kọ̀ọ̀kan lọ́dún kọ̀ọ̀kan lọ́dún kọ̀ọ̀kan so n tí ó ṣẹlẹ̀ sí yẹn ní orílẹ̀ ayé tí ó fi kú ọdọọdún ọdọọdún ọdọọdún ọdọọdún àbílápòjú ẹni yìí ní ti rẹ̀ bọ̀ wá lọ́dún yìí àláfíà ó dé fún ẹni yìí á ń gba àláfíà yìí lọ́wọ́ rẹ̀ lọ́dún yìí so náà ni èèyàn ní láti máa fìtínà ara rẹ̀ ní gbogbo ìṣesí tí yẹn bá ń bára rẹ̀ tí mùsùlùmí bá ń bára rẹ̀ yẹn ti gbọdọ̀ gbà pé tí wọ́n bá ti kọ náà ni tí bá kọ́ kò lè ṣẹlẹ̀ àmọ́ tó kẹsì pàtàkì ní pé mo sánjú ní mọ́jẹ kọ́ jẹ́ pé àfọwọ́fà ti ẹ àbí negligence ti ọ wà mẹ́ ọgbọ́dọ̀ rí pé kí wọn náà kò fúrí lápójú nísìn ká ní pé èyàn ti ń ṣe wáyẹ́kì lápójú yìí àbí so ọlọ́run wa sọ pé ẹni yìí ó yọ́pa ṣe wáyẹ́kì ìwọ gangan wọ́n wà ní negligence pé mi ò ní kàwé mi sí tọ́lọ́mbá kú ti ní impasse lọ́dún yìí impasse náà nù so tó bá sọ pé tọ́lọ́mbá ní pé ó paasi lọ́dún yìí ta ló sọ fún ọ ipé ó kọ́ sí pé ọdún yìí ló paasi lẹ́yìn náà ta ló sọ fún ọ pé kọ̀kọ́ sí pé ọdún yìí ló paasi tó bá wá paasi ah, ń à ń pàtó ẹkọ bá múra oṣin tó ẹkọ ṣe ọkà ewu sí ẹkọ ká ìyẹn wá rí pé òun fi lè sẹ pọkàn rẹ balẹ̀ pé ah mo gbìyànjú bọ́lọ̀ sí kádàrá ni irú ìyẹn ló sì sọ jáde ìgbé mo gbìyànjú bọ́lọ̀ sí kádàrá ni sọ́mẹ́ni tí ó gbìyànjú tó wá jókòó tẹ́tẹ́rẹ́ ó ń tọ̀hún yóò padà kó sínú fìtínà wàhálà tó kan bẹ́ẹ̀ mo ṣàlàyé wọ́n ń jòrí náà sáà pé wọ́n ní àwọn Qadariyya àwọn ni àwọn ní pé gbogbo nǹkan tí bá ń ṣẹlẹ̀ sáwọn eh, àwọn jàbàrí àwọn gbogbo tí bá ń ṣẹlẹ̀ kádàrà ni tó bá fílẹ̀ exam lórí ọ̀pọ̀lọ̀ sí kọ́nà ni tó kàwé ọ̀pọ̀lọ̀ sí kọ́nà ni ẹ̀ẹ́ eh. irú rẹ̀ náà ní ìsẹ̀ ọ̀yá lẹ́nu mọ́tò náà oníkí mọ́tò gbá ọ onígbọ́lọ̀ sí kọ́ ni so náà fà sọ pé ẹni tí ò bá lákèsí yóò padà fẹ́ lọ lè já sínú àkídà yẹnikẹ́ àdìsọ́kàn àwọn jàbàríyà tí wọ́n bá rọra tóbi tí mo ti lọ òun ni pé ẹlẹ́kẹta nínú àwọn ìpín kádàrá òun ni kádàrá tí ó máa ṣẹlẹ̀ ní ọdọọdún sí ọmọ ènìyàn kọ̀ọ̀kan kọ́dà wọ́n kọ pé ẹ̀nẹ̀ irú nǹkan báyìí ó ṣẹlẹ̀ ọ̀dá ń bẹ kọ́dà yóò nínú tọdúntọdún kì ṣe pọ́mọ ènìyàn nìkan tó ni gbogbo ojú tó ṣẹlẹ̀ ní ayé náà ẹwọ́n tó ṣẹlẹ̀ nísìn ní Nàìjíríà yìí gbogbo kan ṣe rí yìí wàláì ó ti wà nínú kádàrà tó wọ́n bá ti bọ́jẹ́tì fọ́nà yìí so náà ni àwọn afásúnà fi máa ń pariwo pé ní ọjọ́ ọlẹ́ ní àwọn àsìkò Laylatul Qadri kìí sì ìranù lèyàn máa ń ṣe ń bẹ́ẹ̀ kìí sì ìranù náà lèyàn máa ń ṣe tẹ́wà máa wá lùlù tẹ́ máa jó tẹ́ máa pariwo yìí tẹ́ ní sùn nílé yín tẹ́ máa lẹ́yìn kiri káàkiri bí a ṣe máa ń wálẹ̀ látòrò kọ́dìrí inú kíyàn lọ sí i'tikaf so yóò bá ọ nínú mẹ́wẹ̀wà gbẹ̀yìn àbí gbogbo àwọn òru yẹn kíyàn mọ̀ gbìyànjú ìbádà fún ara àyàn nínú sẹ̀mí ayé fún ara rẹ̀ fún ara tí ìsìnkú bóyá ẹnìkan ẹlòlẹ́ kóra yíjọ síbi kan ẹ máa wá pariwo àbí ẹ ní ẹ̀yà kùránì lera yín lọ́wọ́ tẹ́ máa gbogbo eléyìí kò sí fún nínú ẹ̀sìn irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ mùsùlùmí gbọdọ̀ jìnà sí so n ti ń jẹ́ pé èèyàn ń ṣe látọ̀lù kọ́dìrì ẹ̀yẹ́ ṣe ìyẹn máa ń wá kọ́lọ̀ bá kó fi hàn ṣèkò ń ni ìbáadà lè yóò sì máa ṣe níbẹ̀ bákan náà yóò sì bẹ̀rẹ̀ ọlọ́wọ́n ọba kó kádàrà dáadáa fún yàn tó bá wu ọlọ́wọ́n ọba tó bá wu ọlọ́wọ́n ọba nínú nǹkan tó ti kọ́lẹ̀ fún yàn tó pé ọ̀tọ̀ ni tí ó wà nínú lọ́hùn mahfuz àwọn gbà tí ó bá execute rẹ̀ láàrin ọdún ọlọ́wọ́ sí ni a ẹmọ́ ìkílẹ̀ ọ̀nà báyìí ma ṣígbọ́n náà ni yẹmùhìnlọ́ mẹ̀yẹ̀dá mẹ̀yẹ̀ṣá wọ́n yóò sì bít ó lè kan tó bá wù ó sì lè pa tó bá wù rẹ̀ wa lọ́wọ́ àti mo lè tó bá wù padà ní ẹ̀fẹ́lẹ́ ilẹ̀ bẹ́ẹ̀ náà kọmọ bá lọ bẹ́ẹ̀ súnà ni mùsùlùmí fi dákẹ́ àdúà lórí nǹkan tí bá ń ṣẹlẹ̀ sí ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni àtàkùdírù al-yawmi àtàkùdírù al-yawmi òun náà ni àwọn kádàrà ojoojúmọ́ tí ó máa ń ṣẹlẹ̀ sí oníkálukú àtàkùdírù al kádàrà ojoojúmọ́ ní tí ó ṣẹlẹ̀ ní ó ti bọ́jẹ̀tẹ̀ jáde kí ní wọ́n sẹ́ tó wọ́n mọ́ wá ṣẹlẹ̀ lẹ́ọ̀kọ̀ọ̀kan pé ah, ló ní yóò nìkan bá yóò ṣẹlẹ̀ nínú olúwọ́ bá ń sọ pé ẹ̀yìn ẹni oní yasaluhu man fi samawati wal ard kulla yawmin huwa fi shan olúwọ́ ní kulla yawmin gbogbo huwa fi shan olúwọ́ bá ń bẹ níbi pé ń ṣe àwọn iṣẹ́ lórí àwọn mẹ̀dámẹ́nìyàn

ẹlẹ́ẹ̀kejì òun ni fi ọ̀rọ̀ ìṣẹ̀mí ayé pé bí ó ṣẹlẹ̀ sí ìṣẹ̀mí kálukú nì ẹlẹ́ẹ̀kẹta wọ́n níbi ṣọ́wọ́ máa ṣẹlẹ̀ ní ọdọọdún ẹlẹ́ẹ̀kẹrin tí ó máa ṣẹlẹ̀ ní ojoojúmọ́ so ní pé gbogbo àwọn mẹ́rin ta kà yìí kúrò ọba subhanahu wa ta'ala kulluha maktubatun fil lawhil mahfuz wọ́n ti kọ́ ó sì lè fi tó wà nílẹ̀ kó fi rinlẹ̀ kí bó ṣe wà nílẹ̀ kó máa wà ó sì lè yí padà pé hmm, ìfẹ́ kílẹ̀ yóò ṣẹlẹ̀ má nǹkan mímọ̀ ti fẹ́ kọ́ ṣẹlẹ̀ sunu ọlọ́run fi sọ́kẹ́ mú ìsọlẹ́ kẹ́kẹ́ yẹmú ìlọ́run ẹ̀yẹ ṣọ́wọ́ ní sọ́tọ̀ ilẹ̀ pé nínú so فهذا لا يتغير أما ما يكون في الملائكة فإنه قد يمحى منه بالتوبة so wọ́n ní àwọn kẹ́kẹ́ kẹ́mẹ́ ṣe pé ìǹkọ́lẹ̀ táwọn ẹ̀ríkà sọ̀rọ̀ nípa lawhil mahfuz kò lè yí padà nítọ́lọ̀ tí ó ní kọ́ wà ń bẹ̀ àbí tó bá wù àwọn ìtí ma wá ń yí padà òun náà ni ìwé kan tó ń bẹ tó pé àwọn màláíkà ma ń kọ tí pọ́lọ̀ bá ma ń kọ kalẹ̀ táwọn màláíkà ma ń kọ pé lágbájá ọ̀ṣẹ̀mí làkásìgbè ọ̀ṣẹ̀mí nìkan so olúwa subhanahu wa ta'ala ìmọ̀ ń pa àwọn màláíkà láṣẹ ẹ chíǹjì eléyìí ẹ tún yí eléyìí padà ní pé lágbájá mo ti bínú sí àmọ́ ti túbá ẹ̀kọ́ ikọ̀ rẹ̀ sí pé ara wọn tí mo ti gba túbá wọn bẹ́ẹ̀ sì tún sí wà lọ́wọ́ àwọn màláíkà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní pé ẹni yìí ẹlẹ́ṣẹ̀ ni àwọn ìgbà burúkú tí mọ̀ ṣe tí ń bínú sí máa ṣúlé iná pè ní àwọn maratibul qadar wa hadha at-taqdir qad kana yunkiru wọ́n ni wa idha khalaqa Allahu ẹ̀nà wa amma taqdir ṣíkì islam ní pé wa hadha at-taqdir wọ́n ni àwọn kádàrá tà ń sọ yìí àwọn wa ní kíkà yọ ṣẹlẹ̀ olúwọ́bọ́ wa ní kíkà ṣẹlẹ̀ قد كان ينكره كلاد القدرية قديما وني àwọn aláṣejù inú àwọn kàdàríyà wọ́n takò nípa kàdàríyà àwọn kàdàríyà ni àwọn tí wọ́n ní kò sí kádàrá ipe kò sí kádàrá kó kálukú kan ṣe ti ẹni ọlọ́wọ̀n ọmọ sí kankan kò tó bá ń ṣẹlẹ̀ ilé ayé wọ́n takò kádàrá iná ni ọmọ ìṣàlàyé pé tàbá ń sọ̀rọ̀ kádàrá àti kí yíò dúró níbi tí anábi tó mú wa dúró níbi tí àwọn àfá súnnà ní ká dúró sí kára dúró síbẹ̀ so ìsìláká ìwà bá ń bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ kádàrá tẹ́bá ti ń dé stéjì kan ẹ̀rọ adákẹ́tì wà ti fẹ́ yé máa ìtí ò bá fẹ́ yé yín ẹgbẹ́ lọ sọ́dọ̀ àwọn tó bá jẹ́ olùmọ̀ kan bá yín ṣàlàyé rẹ̀ torí ń gbà mí tí ẹ bá ń wo tó bá wòye wòye wòye wòye wòye ẹlòmí ò fẹ́ wá wòde pé ah, ṣe kọ́lọ̀ ń sàmù sí gan báyìí torí gbà tó bá wúra rẹ tí wọ́n rí pé ìwọ ní kíní kan àbí wò ní kíní kan ẹlòmí ní ẹlòmí ní so ìwọ tún ní kíní kan ẹlòmí ò ní tiẹ̀ so ìyọ́n fẹ́ mọ̀ wọ́n pé à ah, bóòlù ó ti lé sí gbogbo ẹ̀ déédéé so kò sì ní ọlọ́run kọlú sí lóhun kọkí ní bóòlù sílé kọlú àwàlà ń ṣẹlẹ̀ sí ẹ̀nà so àwọn tí wọ́n bá rí gbẹ́rẹ́rọ àwọn afẹ́sìn wọ́n lè ṣe làákàyè wọ́n lè ṣàlàyé fún yàn ìpé àwọn olówó bẹ́ẹ̀ problem báwọn nípa so ó ti lọ lè kiri ara rẹ̀ bọ́ ìrònú tí èsì tiẹ̀ tí ọlọ́wọ́ ọ̀rán tánàbí ọ̀ràn

tó sì lẹ́lọ́mí tó ní òkè lágbàjá ìyá ah, àbí nǹkan mí gan tí è sèyàn gan táwọn ọmọ láì kìíní oníbẹ̀ ni ọmọ rí nǹkan mi tó kàn pé a mọ̀ kìíní oníbẹ̀ ni mo ṣe rí nà kí ló jí kó kórìíra ilé kí ló ní ni eléyìí tó fẹ́ràn wọn ó ní kankan tó ṣe àwọn owó lọ́wọ́ wá ọkọ̀ fẹ́ ṣe sàárà fún àwọn alubara oní ten naira oní twenty naira oní fifty naira lọ́wọ́ ó sì wọ́n pé gbogbo ẹ̀ ó fi sàrà ni ó wá fẹ́ alubara yìí ní ten naira ó fi lé fifty ó fi lé yìí ní ten tí ó túmọ̀ sí pọ̀ fẹ́ràn alubara kan jì kan lọ oní rárá bó ṣe rí nù so bí wọ́n náà ṣe fún èèyàn ní tó wú ọ̀hún gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni yóò kàn sọ èyàn lè place kìní kan sí ìkan bóyá tó fi dress lè rẹ̀ tẹ́lú ń bá dẹ́gbà ní ah kìní òsì fáyà yóò ní sábà fílẹ̀ báhùn in tó bí tó wù ọ ní ẹlò gbé nǹkan rẹ̀ sí òun so kátó wá ní ọlọ́wọ́ subhanahu wa ta'ala tó dá àwọn èèyàn so yóò ní láti mọ wà lára rẹ̀ lórí àkọọ́lẹ̀ tọ́lọ́wọ́ bá kọ fún yàn yàn kan nídìí kí ọmọ bẹ ọlọ́wọ́ subhanahu wa ta'ala ni Ànábì sallallahu alaihi wasallam fi ń sọ fún wa pé tó bá ti pẹ́ ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ kádàrá tó bá ti pẹ́ bá ti ń lọ jù ẹ̀tì mẹ́nu dúró so ẹ̀rọ afimọ́ níbi tí àwọn àfẹ́ẹ̀sìn pàtàkì lọ àwọn afásún náà ibi tí wọ́n fi ma àwọn kádàríyà àwọn sùn wọ́n ní kò sí sí ń jẹ́ kádàrá pé ọlọ́run lọ́mọ̀ sí owó tá ń so kò sí nǹkankan ara kankan ò sí so wọ́n láwọn ọ̀gbà níjọ́ tí àwọn sọ̀hábà tí wọ́n gbọ́ nípa àwọn ẹni wọ̀nyí torí àwọn ẹni wọ̀nyí lẹ́yìn ìgbà tí ànábì lọ tán ni làwọn ènìyàn wá bẹ̀rẹ̀ lára àwọn tí wọ́n bá àwọn sọ̀hábà náà ni wọ́n padà dá kíní yẹn kalẹ̀ lásìkò àwọn tàbí ẹ̀hún ni àmọ́ àwọn sọ̀hábà kan bẹ láyé ọ̀rọ̀ yẹn tó kọ́ bẹ̀rẹ̀ ní Iraq ló ti bẹ̀rẹ̀ iraq náà ló ti bẹ̀rẹ̀ so mẹ́rin fi mọ̀ pé àwọn oríṣiríṣi nǹkan burúkú ń ṣẹlẹ̀ ní iraq so tó yẹ pé anẹ́sọ̀rọ̀sọ́lá náà anábì gan sọ pé iraq ń àyè tó ní agbára ni àwọn aburú oríṣiríṣiríṣiríṣiríṣi náà ni máa ṣẹlẹ̀ níbẹ̀ ẹ̀rí pé iraq náà ti pa hussein masihu dajjal iraq náà ló ti jáde ní masihu dajjal tó anábì sọ iraq náà ló ti jáde náà níjọ́ tí wọ́n sọ pé tẹ́nìkan tí ẹnìkan alẹ́sàsọ́lá ń sọ pé Allahumma barik lana fi sha'mina wa fi yamanina tánàbí ṣáàdùwà pé ọlọ́run bá falbarka sí ìlú sham àti yamani tí ẹnìkan wá láti Iraq najd ti bẹ ní Iraq ló ti wá wọ́n sọ pé wọ́n fi najdina anábì ọ̀dá lọ́wọ́ anábì tó dọ́dọ̀ ẹ̀ ṣe ọlọ́run falbarka sí sham wà àti yamani wà so ngba tí ẹni yóò tún dá ẹni pé nájìrì tiwa náà ni pé nájìrì Iraq so anábì tó sọ lẹ́ẹ̀kejì òun náà tó sọ anábì ọ̀dá lọ ẹlẹ́ẹ̀kẹta anábì wọn sọ pé níbẹ̀ ni fi iye tọ́lọ kọrùn ṣẹ̀tàn wò fi ìzẹ̀lzẹ̀l ibẹ̀ ni ilẹ̀ ó ti máa mi jìgìjìgìjìgì wọn wọ́n ti burúkú tó lágbára yóò ṣẹlẹ̀ mẹ́ kọ́dà ibò nínú tí lọ kàn rí oríṣiríṣiríṣiríṣi so ẹ̀nàbí tó níbẹ̀ náà ni dàjá ló ti dìde ìgbà náà ni so burú àwọn nǹkan yẹn náà ni ẹtún orú tí àwọn tí wọ́n jáde ní Iraq wọn náà wọ́n tán jáde ní Iraq so àwọn kọ̀dàrí yàbẹ̀ náà ti jáde níjọ́ táwọn tí wọ́n ń gbọ́ àwọn irú àwọn Yahya bun Ya'mar radiyallahu anhu rahimahullah táwọn jẹ́ tabi'un àwọn awò pé à ah, irú tẹ́ ń sọ yìí à ah, àwọn ògbọ́rún lè lọ́rọ̀ àwọn sọ̀wábà kankan rí búlẹ̀ ti rí kẹmọ́ ní pọ́lọ́wọ́ ọwọ́ ọkọ̀ kádàrá kalẹ̀ pé kò mọ̀ sí nǹkan tí ń ṣẹlẹ̀ à ah, wọ́n sì sọ di ẹ̀sìn wọ́n sọ di tọ́bí ń ṣe ẹ̀sìn láti ní ọlọ́nkà kọ́lẹ̀ lé sẹ́mi ọlọ́nkà kọ́lẹ̀ rẹ̀ o kọ́mọ́ tó ṣẹlẹ̀ tó tọ́bí ń ṣe à wọ́n sì máa preach láti máa wọ́n tún sí wá sí láti máa fi gbé àdìsọ́kàn ẹlẹ́sẹ̀ àwọn tán jẹ́ àtàbí òun yáyà bùn yá mọ̀rọ̀ àtẹnìkan wá decide pé jíká lọ sí umra nínú pé láti iraq wọ́n wá mú fùlọ wọ́n lọ sí Makkah láti lọ lè sí umra wọ́n ni ah, àwọn tó ń bí ó sí hajj náà bóyá á ti ẹ̀ pàdé àwọn sọ̀hábà tó tẹ́kù tó sẹ́kù ẹniyàn ní pínpà tí àwọn bẹ̀rẹ̀ táwọn dé Makkah táwọn wọnú haram àkókò inú òun dókítọ́ ọ̀dà báyìí kí ọdá kun àwọn kan máa ń bẹ lọ́dọ̀ wa o ní tán máa ń sọ tán sọ tán sọ tán sọ tán sọ ní wọ́n sọ pọ́lọ̀ ọmọ ọmọ sí tí bá ń ṣẹlẹ̀ so tó bá ṣẹlẹ̀ tán pẹ̀lú ọ̀rọ̀ kó tó máa ní kò burú àwọn ọ̀rọ̀ kọ́rọ̀kọ́rọ̀ wọ́n sáà ah Abdullahi Umar sọ fún wọn pé ẹ sọ fáwọn ẹni wọn yìí ipe tí wọ́n bẹ́ lọ lè kú lérí àdìsọ́kà tí wọ́n wà wọn wọ́n yẹ́ ṣe mùsùlùmí o gbogbo tán bá ní tí nǹkan yẹn bá jẹ́ gold tán bá ń na bó bá tó jẹ́ gold tó tó kẹ Uhud tán bá ń na páwọn ń na sítọ́ lọ́run kọ́ra wọn ní lára kankan ẹ sọ fún wọn pé inni bari'un minhum èmi wa tí wọn èmi Abdullahi ibn Umar a sí lórí ẹ̀sìn kan náà pẹ̀lú wọn wọ́n ń bọ̀rọ̀ áhùnmí ni àwọn náà wọ́n bọ́ pábọ́ṣẹ́ wọn ò sí pẹ̀lú mi rárá àjọsí lórí ẹ̀sìn kan tó rádi ọkàn yìí ó ti yàtọ̀ ó sọ pé mo gbọ́ bàbá mi yẹni pé Umar yaqul qala rasulullah sallallahu alaihi wasallam kúlá nàbí sọ báyìí pé wọ́n ni baynama nahnu julus inda rasulillah sallallahu alaihi wasallam lọ́wọ́ ka hadith ẹlẹ́kejì tó wà nínú al-imam an-nawawi lọ́wọ́ ka gbà tó wá ka wá ka débi pé wa qala akhbirni anil iman wọ́n ni an tashhada an la ilaha illallah an tu'mina billah وملائكته وكتبه ورسله واليوم الآخر وتؤمن بالقدر خيره ọ̀ṣàrẹ̀ ó ní mo ṣe gbọ́ lẹ́nu bàbá mi nù tó lánàá bí ló ti sọ bẹ́ẹ̀ fún un so mí pé àwọn ẹni yìí wọn gba tí ń jẹ́ ànábì sallallahu alaihi wasallam gbọ́ pẹ̀lú bí tí wọ́n ń lọ yìí so àwọn kàdàríyà nù àwọn kẹtùn bẹ àwọn jẹ̀bẹ̀ríyà àwọn làwọn làwọn sọ pé gbogbo ni gbogbo tí kódà àwọn ọmọ ń dáṣà wọn lọ mẹ́dámẹ́ni ẹ̀dà gẹ́gẹ́ bíi ẹni tí a dè birikiti tawájú sínú omi tí ẹgbẹ́ tán dè lọ́wọ́ dè lẹ́sàn wájú sínú omi ìjó lè rí bí jàpàtí kankan láti pọ́hùn ní kan ìsàlẹ̀ omi wọ́n ni bá ṣe rí lọ́wọ́ kádàrá nù wọ́n ni kádàrá ti dèwà birikiti so kò síbi kankan tàà lè yí sí omi pé a ní option kankan ń táwọn sọ ní pé tán bá rẹni tí kò kírun ní ìsìn ní ẹ̀ olóòrùn ló kádàrà rẹ̀ bẹ́ẹ̀ kádàrà tí ẹnu bẹ́rẹ̀ tí ó gbàwẹ̀ ẹ̀ kádàrà tí ẹ̀ ọlọ́n ti kọ́ bí ó ti wọ́n sínú ọlọ́n kọ́ ń sá níbi iṣẹ́ ní ẹ̀ lọ́nà lọ́nà ọmọ sákìbáhun sáni kọ́lọ̀kọ́rọ̀ lẹ́mí sáàbẹ̀lọ̀kọ́rọ̀ lẹ́mí ọlọ́nà lóní ọmọ rí ah rọ̀ so ọmọ ènìyàn náà ní ìgbìyànjú tí ẹ̀ e tí ó ṣe kọ́dá àwọn afá sálàyé wọn débi pé àá kọ́dá ìṣẹ̀mí ayé èyí kankan bọ́mọ ènìyàn sí ń sáyé ọjà ọ̀rọ̀ rẹ nírọ́ ọjà nírọ́ torí tó bá rẹ́ nìkan nísìn bá ṣe gbáǹsẹ̀ tí kalẹ̀ yìí ó sì mú ọfẹ́ mọ́ lọ ẹ̀kọ́ oníwò pé kádàrá ní yóò mú wánsẹ̀ tí ní yóò mọ́ gbé lọ́nà ní ó dìde sí pé ó lè ní ọ́ ní ẹ̀kọ́ sọ kó lè ní ó mì pé ìwọ gan iṣẹ́ rẹ̀ gan jákìní ẹni rọ gbogbo àwọn ìgbésẹ̀ rẹ̀ ní ayé gan jákìní rọ tó bá nìkan tó fọ́ létí gbà lórí gìní sí à ó pariwo ò ní dákẹ́ tó akẹ́ tí wọ́n bá lè mú ní ó dìde sí pé à bó bá lè mú ó pariwo pé à ẹ́ wọ́n lọ́run yọ́ta fún kádàrà rẹ̀ ò ní dákẹ́ pé kádàrà lọ́kọ́ bẹ́ẹ̀ ṣúrú ẹni láyé wọ́n mọ̀rọ̀ dí ọlọ́ àìnìgbà tí àwọn kan bẹ̀ tán wà bú wọ́n lọ́lẹ̀ ń jalè gbàtọ́ wá tẹ̀ wọ́n sọ bí kádàrà ni ọgbọ̀rù ní bẹ́ẹ̀ ni so òun ni pé mùsùlùmí fi kádàrà pàtàkì lọ́ngbà tí wọ́n bẹ́ẹ̀ ni nígbà tómi ènìyàn máa ń sa tómi ènìyàn ni gbà tí bá ni ṣùgbà tómi ènìyàn bá ń ṣe dáadáa kò kúrà kò ní rántí pọ́lọ́wọ́ ló kọ kalẹ̀ fún yóò wà ní jabari ọmọ ènìyàn ó di jabariya ya yóò di kadariya ni gbà tí bá ń rí dáadáa ó lè mọ sọ bá ń pè á invat a ṣe wàhálà ní ayé náà wàhálà ń pọ̀ èèyàn gbọ́dọ̀ mọ́ báyìí kà tàbí akẹ́kọ̀ọ́ yìí ni ìyàn kò lè yóò sì kọ́kọ́ tí ò ní rí ṣe yóò ti gbàgbé pọ́lọ́wọ́ bá ní máa ń fi hàn ṣe kọ̀ǹgẹ́ àbọ̀lọ́wọ́ bá lọ́kọ́ kí ní ẹ̀ka lè yọ gbàgbé yóò ya kàdàrí ya ń gbà wọn ẹni tí ọgbà kàdàrà gbọ́ àwọn ìgbà tí bá ń rí pé èèyàn bá wá ń saburú tí bá ń saburú tó bá di pé wọ́n wá fẹ́ tẹ̀ ìgbà wọn wá rí kàdàrà nígbàtí bá ń rí orí wil jabariya indal shar tó bá di pé bá ń ra burú yóò ya jabariya ń gbà wọn so bẹ́ẹ̀ sí ni tó bá fẹ́ jẹ́ mùsùlùmí gidi ìyẹn gbọ́dọ̀ gbà ipé àwọn kankan bẹ tó ṣe pé olúwọba subhanahu wa ta'ala ó ti kàkọ́lẹ̀ rẹ̀ tó kí bí ó ṣe mọ̀ rí lẹ́yìn so lápò ìjúwe ẹni tí ó bá fẹ́ ya ọ̀nà ń lè yóò sì tọ̀ lábẹ́ kádàrà èyàn fẹ́ bímọ ní ìsìn èyàn ṣe kí ni èyàn fẹ́ yàwó ọkọ̀lẹ́ ní ọlọ́run fún mi lọ́mọ ọlọ́run yàwó ah, bá ní àrọ́ ọlọ́run bá kọ́ ah, ọmọ látara ọkọ àtìyàwó kọ́ra ibùn àwọn afáàtù sọ́rọ̀ pé nírú àìsìkò níbi pé ọkọ àti àwọn fẹ́ra wọn náà ìlú tó sàkíyèsí pé àwọn abimẹ̀ ẹwà sàkíyèsí pé ṣé kìí ṣe pé bóyá ìṣàn kankan ṣẹlẹ̀ tẹbá gbogbo yẹn tó ẹkẹ́ gbì tó wọ́n kò sí ìyànkan lára tí ń ṣẹlẹ̀ ẹ̀hẹ́wà ìwọ̀pítọ́ a jẹ́ pé àkọlẹ̀ ọlọ́wọ́ bá wọn ni pé kò tí so àmọ́ wọ́n ní nǹkan ṣe ọ́ ó lògùn sí ọ̀wá ìwòsàn sí wọ́n tọ́lọ́ bá wọ́n bá lẹ́yìn obìnrin obì tó bá lọ níbi kò níbi ni mọ́wùlẹ̀ fífín ara yí sùúrù eléyìí irú àwọn akédà bú ìmẹ́lọ́dọ̀ àwọn tẹ̀blígì tẹ̀blígì yóò jáde lọ gbá oṣù mẹ́rin yóò ní tọ́lọ́mbá ní ibi onípa rálé ní ibi onípa á ọlọ́run ló ń ṣètò ọlọ́run ní ma ń ṣètò tẹ́bí ọba ní pa wọn kò ní pa wọn tọ́lọ́mbá máa mójútó wọn yóò mọ́ bí ó ṣe mójútó wọn olúwa ló mójútó kò fi sábàbí sí ẹwà gbọ́ àwọn ìfìtàrà àtúríṣì àwọn rọ́ àwọn rọ́ oríṣiríṣi kí ọba kanjọ́ kan wá jáde lọ sí oṣù mẹ́rin fílàní ni àmọ́kú tó jáde kò fẹ́ lọ torí mú pa àwọn màlú ìtanáwà mú tọ́nà bá wọn dá màlú òun mọ́sá ní sáà kalọ̀ fi wọ́n lẹ̀ fọ́lọ́run fi màlú yìí lẹ̀ fọ́lọ́run kí ọlọ́run bá mú tó ẹjẹ́ ọlọ́run bá ẹni yẹn dé gbà tó dé lẹ́yìn oṣù mẹ́rin ti bá ọmọlúyẹ ti yóò bá kìtì bá kìtì bá kìtì ọmọlúyẹ ti yóò wọ́n tí àwọn òpé àà kí láadé lẹ́ran kan wá ní àà ah, táwọn bá ti jẹ́ àárọ̀ àwọn kan rí ajá kan yóò kan wá ní oníọ̀kan yóò sáájú <laughs> àwọn màálù yóò lọ fi wọ́n má fẹ́ rí àwọn àlàfo pé tọ́lọ́wọ́n máa ń ṣe àwọn àsìbáàbù yẹn ni pé sábàbí téèyàn tọ̀ yìí sábàbí téèyàn ní tọ̀ lélẹ̀ yìí súnà ni èèyàn gbọ́dọ̀ jẹ́ni tí ó gbọ́ ẹ̀sìn yìí lọ́tún lósì lọ́tún lósì kí wọ́n lè já sí kan nínú ọ̀rọ̀ kàdàríyá àbí àwọn jàbàríyà kí wọ́n lè kó sí kan bẹ́ẹ̀ látara kádàrà sùkọ̀ wá sọ́nà tí wọ́n fi lè rìn àbí kí wọ́n rìn gẹ́gẹ́ bí àwọn alùsùnà so lẹ́nà kí n sì máa tún bíìrì tó bá ti fẹ́ rúyàn lójú lẹ́rọ àwọn tó bá jẹ́ àwọn àfá súnà láti máa fi ṣe àlàyé fún yàn sábẹ́ ọlọ́run bá sọ́nà wà tààlà àlékún àgbóyè ẹ̀sàn rẹ̀ kọ́nà kọ́mọ́ ṣáà هذا وصلى الله على محمد وعلى آله وأصحابه وسلم تسليما نعم تبارك الله